وكل بدعة دلالة وكل ضلالة في النار وبعد ده وقف ولو باتي وفي من وقال دي أسكوي وباتي شي رمضان تي أنبا ني رنفوا أدولونا كمشا لك رمضان كجا يتوقع فوا إليني حلقة عليك الذي ترى تفسير القرآن العظيم nínú Ramadan uh, fourteen forty four tí a ń bá lọ uh, ẹni pé two thousand twenty. Ilé uh, ayà tí a ké káàkiri lẹ́nu náà ni ayà ọgọ́rùn-ún méjì àti àádọ́rin àti méjì ẹni two seventy two náà. أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم وما أنفقتم من نفقة أو نظرتم من نظر فإن الله يعلمه فإن الله يعلمه وما للظالمين إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا بفقاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحسنوا في سبيل الله للفقراء الذين أحسروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء يحسبهم الجاهل أغنياء من تعفف تعرفهم تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم آه، آه، النبي محمد صلى الله عليه وسلم إنه حديث سيري آه، الإمام ابن ماجه عليه رحمة الله توبى جدي <clears throat> إنه سنن لا تدعو أبو رضي الله عنه àdìsí yẹn ni mo kà níbẹ̀rẹ̀ dárúsù ní àná níbẹ̀rẹ̀ tafsir ní àná àwọn ọmọ padà rí pé mi ka àdìsí náà pé anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn mẹ́ta kan bẹ tó ṣe pé dùá òhun náà mustajaba ikú àdúrà tán bá ṣe ọlọ́wọ́n gbà ni yóò gbọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ ní sọ́mọ lẹ́ẹ̀kan náà yẹn pé yóò jẹ́ gbígbà lẹ́ẹ̀kan náà ẹni àkọ́kọ́ ni al-imamu al-adilu rò pé ìmáàmù tó bá ẹni tó ń jẹ́ aṣáájú tó wá jẹ́ ẹni tó máa ń ṣe dọ́gbadọ́gba tó bá aṣáájú ọ̀rọ̀ ayé ni tí ó ní dọ́gbadọ́gba láàrin àwọn tí ń ṣàṣáájú lélẹ́rí àbí aṣáájú ẹ̀sìn ẹni kọ́ jẹ́ ẹni tí ó jẹ́ aláṣẹ ni àbọ̀bá ni sọ ọ wá jẹ́ ẹni tó máa ń ṣe dọ́gbadọ́gba lúwa nílé ẹni yẹn tó bá tẹ́wọ́ sóhun ọlọ́run ọlọ́run ọgbàdúrà rẹ̀ ẹni ẹni kejì òun náà ni as-sa'im hatta yuftir ẹni tó ń gbààwẹ̀ títí tí ó fi túnu ẹnikẹ́ gbogbo àti bá ń bẹ ọlọ́run lásìkò tí ń gbààwẹ̀ yẹn ọlọ́run gba àdúrà rẹ̀ ẹni ẹni kẹta òun náà ni al-mazlum ẹni tó ń ṣàbòsí fún tó wá wá bẹ lọ́run pé ah ọlọ́run táwa tó ṣàbòsí fún mi bá mi fìyà jẹ ẹ̀ bá mi ṣe báyìí fún un ìgbẹ̀kan náà ọlọ́wọ́ gba àdúrà rẹ̀ tí ó ṣe yẹn so tí mo fẹ́ lómi lẹ́yìn ni pé káfílẹ̀ mọ́ pàtàkì Ramadan tí à ń gbà lọ́wọ́ kíkẹ́ àsìkò gbígbà àdúrà ńláńlá iná làwà torí hadith yẹn gbé wá pé ọ̀sọ́ ìmù ni kò gbé wá pé sọ ìmù Ramadan tó hmm. bẹ́ẹ̀ sì ni Ramadan tún ju gbogbo àwẹ̀ lọ náà ni kí yóò fi lè máa káfí lè máa pàtàkì àsìkò tí a wà yìí kábẹ̀ lọ́run kọ́mọ́ṣà gba àdúrà wa. níbi tí a ń bá lọ nínú tafsir al-Qur'an al-Azim ti al Ibn Kathir alayhi rahmatullah náà ni ọlọ́wọ́ bá ń ṣàlàyé pàtàkì nínáwó fún òun ọlọ́wọ́ bá ìfowó dásítọ̀ ọlọ́run ìfowó ṣètàrà ìfowó tọrẹ àánú ìlú ni nǹkan tí a ń bá lọ. Al-Imam Ibn Kathir nínú àyà tí a fẹ́ kà yìí wọ́n ní ọlọ́wọ́ ọba tó ṣe pé يخبر تعالى بأنه عالم بجميع ما يفعله العاملون من الخيرات من النفقات والمنظورات ولوني إمي ولون mo mọ gbogbo tó mi ènìyàn bá ń ṣe níṣẹ́ iṣẹ́ rẹ ni nǹkan tí ń ná ni kò nídìí kí ìyẹn ó fẹ̀mí sí pé àbí ọlọ́run ọ̀mọ̀ sí nǹkan tí mò ń ná yìí tó náà ni ọlọ́run fi ní pé wọ́n máa anfaqtum min nafaqatin aw nazartum min nazrin fa inna Allaha ya'lamuhu wa ma lis-zalimin min ansar olúwa ni wà máa anfaqtum min nafaqatin ẹ̀ ní ná owó kan fún ọlọ́run fún ẹ̀sìn ọlọ́run sí tẹ̀lé àṣẹ ọlọ́run aw nazartum min nazrin àbí kẹtì ẹ̀ lérí ní ìlérí iṣẹ́ rí ipò ẹ̀fẹ́ ṣe fa inna Allaha bẹ́ẹ̀ ṣe náà yẹn ọlọ́run ti mọ̀ bẹ́ẹ̀ bá lérí yẹn náà ìlérí tẹ́ lé tẹ́lẹ́ fẹ́ ṣe ń ọlọ́run bá ti mọ̀ á so bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ pọ́lọ́run bá mọ̀ yẹn ni pé ọlọ́run ọba yóò gbà yóò fún yín ní ẹ̀san nǹkan tẹ́ ẹ ṣe náà ni Imam Ibn Kathir wọn ni yukhbiru ta'ala bi annahu alimun bi jami'i ma yaf'alu wa ya'malu ọlọ́run mọ̀ gbogbo nǹkan tó mi nìyẹn bá ń ṣe min al-khayrat níṣẹ́ rí min an-nafaqat wal-manzurat so yẹn ni pé ìná tèèyàn ń ná àti ìlérí tèèyàn ń lé wàtọ́dù múnú zálíkà mujazatuhu ala zálíkà awfara jaza lil amilina lè zálíkà tìbá wajhahu wa rajaa maw'idahu nígbà tí a bá ní kí ọlọ́run ọba mà ẹni pé ẹ̀sán tẹ́ ẹ náà yẹn àbí ìlérí tẹ́ ẹ bá lé ẹ̀rìn ó mì pé níbi ọ̀rọ̀ nínáwó gbogbo tá a máa ń ná àti ń sọ àlàyé rẹ̀ láti bí ìjẹta bí kò sí nǹkan tó yàn lè fi ṣìṣàrà ní òkúngba tí nǹkan yẹn bá ti di pé ó jẹ́ ìrọ̀rùn fún wọn tó sì tẹ́ ọlọ́rùn ṣebí iná kátọ́ra ṣàlàyé èèyàn kí ń dáyàn ní sàrà kí àwọn ah, dá mi yìí ni kí n máa ṣe nìyí àbí kéèyàn ní sàárà tí ó pé ìwọ ló wà special rẹ̀ so bí sàárà ti dáa tó àwọn ọ̀nà tí yẹn máa fi ń ṣàbúrú níbi sàárà kó lè yẹn lè fẹ́ sàárà kó dẹbọ mọ́ yẹn lọ́wọ́ so pàtó ikú bá wù nísìnyí pé tọ̀ ìbejì tó bí nísìnyí ìmọ̀ ìsàárè èkú fún wọn ṣùgbọ́n ti ìbejì ṣe jẹ́ títọ́ ọmọ ẹlẹ́ ọmọ kan ọmọ tó wọ́n bílẹ̀ ọ̀kan ọ̀jẹ́ kọ́ra kan bíyàn ní mẹ́rin kọ́ra kan bíyàn ní mẹ́wàá kò yàtọ̀ sí ẹni tó wọ́n bílẹ̀ ọ̀kan kàmọ́ nínú àdìsọ́kàn yorùbá yorùbá gbà pé ọmọ tó bọ́wọ́ méjì àbọ̀wọ́ ní mẹ́ta ó yàtọ̀ tó yàtọ̀ rẹ̀ náà ni pé wọ́n wà lọ àwọn ẹbọ kan ìyàtọ̀ rẹ̀ yẹn ẹlẹ́ni kan máa ṣekú fún un máa ta epo gbogbo àwọn oríṣiríṣi táwọn èèyàn ń ṣe yìí tó ẹ bá rí òkú táwọn ṣe wọn wà ní sàrà làwọn ń ṣe bí ìrèké wọn ní sàrà làwọn ń ṣe tó èèyàn kì í lọ sàrà mọ́ ìdí kankan ju pé tọ́ mo fi wá ojú rẹ ọlọ́wọ́ bá mi lọ kọ́lá lómi ọmọ ti sàárà àwọn kọ́kọ́ ọmọ yìí mọ́tò kú tó wọ́n pé akíbèjì yìí tẹ́gbà sí àbíkú ọmọ sàárẹ̀ níka gbogbo yẹn yẹn gbọdọ̀ yọkù níbi sàárà ti ṣe so ọ̀rọ̀ sàárà nìyẹn bákan náà ẹyẹ tó lọ síwájú bẹ́ẹ̀ ń kọ́ ọ̀rọ̀ sàárà ìyẹn gbé sàárà lọ síbi kankan tó yá gbé lọ sóríta mẹ́ta ẹ̀bọ̀nù àbí lọ lè gbé fún mọ́là kan tó rí báyìí ẹ̀bọ̀nù àbí àwọn ọmọ kéèké ní kó pé àgbàlagbà gbọdọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ so ó dẹ̀bọ̀ mọ́ ẹ̀rọ ọ̀nà àbá àgbàlagbà ní kó gbà omeke ògbọ́dọ̀ níbẹ̀ àbẹ́ ìran ẹran lẹ́fún burú àwọn nǹkan yẹn sára làwọn èèyàn mọ̀ pé iṣẹ́ ẹbọ sí ni nǹkan yẹn ń jẹ́ àwọn nàzẹ́rì tún ní nọ̀bẹ̀rẹ̀ àbí tí ẹ bá tẹ̀ wá lérí bí mo wá lérí fọ́lọ́ pé nǹkan kaba yìí àlẹ́ ìsọ̀lọ́ ọ̀sọ́lẹ̀ ó ní ẹni tó bá lérí á ń yù sí àìlọ́ fún wọn ṣe dáadáa wọn tẹ̀lé àṣẹ lọ́wọ́ àlẹ́ bìnrin fálẹ́ yóò tẹ̀ ẹ̀ kó tẹ̀lé ọkàn lérí nìfẹ́ pé ah mo fẹ́ gbá ẹ̀fọ́lọ̀ lọ́la àbí ah ń sì pa ẹran àgbò kan fọ́lọ́run tí nǹkan mo lérí ni fún un kò sí tó burú mẹ́ ìlú ẹ̀ lọ́ṣẹlẹ̀ tí Umar ibn Khattab olóhun ti lérí pípé òun lásìkò tó ń fi wà ní jahiliya an abbaha kó òun fẹ́ dú bádanatan òun dúra nǹkan mẹ́kan sí buwana ìkátà pè ní buwana olóhùn ti lérí fún ọlọ́run nígbà wọn ah, ìgbà tó wá gba ìsìláàmù tán wá rántí wípé ah ìlérí tí mo mọ̀ lé yìí wá bí anábì sallallahu alaihi wasallam anábì ni a ò fi ìbìnà bẹ̀kì tó lè pé àdéhùn rẹ̀ àmọ́ anábì wa ń bi pé ṣébi tó fẹ́ lọ lè dú ẹran sí òun tí kì ṣebi tí àwọn ẹlẹ́bọ máa ń dú nǹkan sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ onítọ̀ onírárá ò tọ́ anábì ni a ò fi ìbìnà bẹ̀kì tó lè pé ìlérí rẹ̀ ẹnìkan náà wá bá nábì olóhùn ti lérí pé òun ó fi ètìkáàfù ni òun ó wà ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kàábà òun ò sì ní jáde kó mẹ́fún odidi ọjọ́ kan ìwà lẹ́bi á kò sí tó burú bẹ́ẹ̀ yóò wà ń bẹ ọ̀wọ̀n sí lọ́rùn lẹ́bi ní kò sí tó burú bẹ́ẹ̀ pẹ̀lú mú ìlérí rẹ̀ ṣẹ. tó ànábi wá ní wà man nazara an yu'si an ya'si Allah ẹni tó bá wá lérí pé òun sìn ọlọ́run ó lérí pé ah ìkó bá lágbájá ń sì wò fún lágbájá ń bà tiẹ̀ jẹ́ so olórí aburú sànẹ́bì ni a má ṣe bẹ́ẹ̀ o wọ́n la ayà sí má tẹ́lọ̀ o so ó mú pé ìlérí ibi nǹkan dáadáa lèèyàn máa ń lérí sí nítorí bá ti jẹ́ nǹkan burúkú èyí máa lérí sí irú nǹkan báyẹn bákan náà lábẹ́ lílérí bákan náà èyí lérí ní tipa yọ̀ọ̀ká ní tipa tọ́mi ènìyàn lè ṣe kọ́ wá ní mo lérí pé mi ní jẹun mọ́ láéláé àbí mi ní jẹun fún ọjọ́ mẹ́wàá mi ni mo lérí fọlọ́run ní jẹun fún ọjọ́ mẹ́wàá ipò ah, mi ni ọ̀ka ọkàn kó bára rẹ ni so irú ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí Abu Israel ó lérí ọwá lọ nǹkan tí ò ní ṣe papọ̀ mọ́ ẹ̀sìn ọwá lérí rẹ̀ papọ̀ mẹ́sìn ọlọ́lẹ̀ dúró ní òrùn oníbò ìṣèǹgbà rẹ̀ olóhùn níjòkó wọn ò sì ní bọ síbògì wọn ò sì ní sọ̀rọ̀ síyàn so ìlérí mẹ́ta burúkú tó lọ́ọ́ lé kó sí àwọn ìsinlọ́run tó fẹ́ sinlọ́run ànábì ti ní kọjá gbogbo ìlérí yẹn kó ń bẹ́ẹ̀ so ànábì wà ní wàkàmíl sọ́wọ́mọ̀k ọwọ́ àtìmọ̀ sọ́wọ́mọ̀k kò sì parí àwọn ẹ̀rẹ́ kò mọ̀ bá wẹ̀rẹ̀ nìṣó gbogbo lọ́lẹ́jọ̀kó lọ́bọ́ síbògì mọ̀ bá wẹ̀yẹn sọ̀rọ̀ tó náà ní pé tí yẹn bá lérí ìlérí kan tí ò sí nínú òfin ọlọ́wọ́n ọba àbí ìlérí yẹn jẹ́ ìlérí ẹ̀ṣẹ̀ tó bá ti kíyàn ya pátì kíyàn máa ṣe sòrò lè ní àwọn kan tí ọlọ́run bá ń sọ fún wa pé ṣé ẹgbẹ́ tó bá lérí rẹ̀ ẹgbẹ́ tó bá náwó fún tọlọ́run ọlọ́run fa iná ńlá ọ̀yà ẹ̀lẹ́bù ni ọlọ́run ti mọ ìtumọ̀ rẹ̀ kí wọ́n mọ̀ ní pé ń san ọ́ ní ẹ̀san rẹ̀ so bákan náà wàtàwá ẹ̀dà mẹ́ńlá yá ọlọ́run ti ṣe ìlérí kalẹ̀ fún ẹni tí kò bá tẹ̀lé àṣẹ ọlọ́run bọ́lọ̀ ń ṣe ń ṣèlérí kalẹ̀ pé òun ti mọ̀ òun ti sọ pé òun ti mọ ẹni tó bá ń tẹ̀lé àṣẹ òun tó ń lérí tó sì mú iṣẹ́ tó ń náwó fún ọlọ́run òun ó fún lẹ́sàn bẹ́ẹ̀ náà ni níbi ayé yẹn a mọ̀ rí gbọ́ pé á ẹni tí kò bá ti gbọ́ tọlọ́run tí kò mú òlérí tọlọ́run bá ṣẹ ọlọ́run bá ti lé ó ti ó ti pèsè ìyàkalẹ̀ fún un ó ní ọlọ́run fi ní kí wàá má lè zọ́ọ̀lì ní nàmín àǹsọ̀rọ̀ lówa ní kò sí onírànwọ́ kankan ṣẹ́ni tó bá ń jẹ́ alábòsí ìlẹ́mọ̀mù ní kẹsíìsì ni pé ayé yawm al-qiyamati yunkidhunahum min adhabi Allahi wa niqmatihi ẹni pé kò sí onírànwọ́ kan tó lè kó àwọn ènìyàn yọ níbi ìyà ọlọ́run ẹni tó bá jẹ́ alábòsí kò sẹ́nìkan tó lè ràn án lọ́wọ́ níjọ́gbìn al-qiyama kọ́lọ́ mọ́ fi ìyà sòwò náà ni pé gbogbo nǹkan mi ènìyàn bá lé lérí pé òun ó ṣe kí n gbìyànjú láti ṣe gbogbo nǹkan tí yẹn bá ṣàdéhùn fáwọn èèyàn sì lérí wà ń bẹ̀ kí n gbìyànjú láti ṣe kódà tó bá ń sọ pé àwọn àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn fún yàn kódà tí yẹn bá ti kú sẹ̀kọ́ rọ̀mbọ́n ní tí yẹn bá jẹ àwẹ̀ rọ̀mbọ́n sẹ́ni yẹn bóyá ọ̀rẹ́ àmọ́ ìgbà tí ara rẹ̀ yá kò tí kò wá dá àwẹ̀ tó jẹ padà bí lápòjú ìkọ́rẹ̀ yẹn wa ń bẹ̀ kọ́rẹ̀ yẹn kí jẹ so àtọ́yà ara rẹ̀ yá ó bẹ̀rẹ̀ rẹ̀ padà Ramadan parí so ẹni yẹn wá tó kan pẹ̀lú para rẹ̀ yá náà kò dá Ramadan yẹn padà irú ẹni yẹn àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọdọ̀ gba àwọ̀ yẹn padà àwọn tó bá ṣe pé nígbà ara rẹ̀ ọ̀yá àbí ọjà rẹ̀ márùn-ún ó tó gbà rẹ̀ tán báyìí ààrẹ tó bẹ̀rẹ̀ ara rẹ̀ wá tí tí tó fi kú irú ẹniyàn ẹni kẹ́kọ̀ọ́ ní ìdápadà torí kò jẹ gbèsè àwẹ̀ ni bẹ́ẹ̀ náà wá ní tí mo fẹ́ lọ sẹ́ni pé tí ẹ bá wá lérí pé màá gbàwẹ̀ mo lérí fọ́lọ́n pé ń gbàwẹ̀ mẹ́ta aláì tí yẹn bá kú tí yẹn ò tí ì sàn dandan làwẹ̀ yẹn àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí yẹn wọ́n san àwẹ̀ yẹn wọ́n san àwẹ̀ yẹn ní àwẹ̀ tí yẹn bá lérí fún so náà ni pé ọ̀rọ̀ anáfúrú kìí ṣe nǹkan kékeré nínú ẹ̀sìn Islam so ẹ̀rí kọ́ lọ́ba ni yufuna bin nafri wa yakhafuna yawman kana sharruhu mustatira salam olùwọ́ba ni ṣe rí àwọn bin nafri tó bá lérí wọn mọ ìlérí so ara tó wọn fi ń dá ẹni tó ń jẹ́ mùsùlùmí gidi mọ̀ ní kọ́lọ́mọṣáà. يعني يسوع إن تبدوا صدقات إن تبدوا sọ̀dọ̀kọ̀ فنعم هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير نعم الله ọba tí ọlá rẹ̀ ga wọ́n tó ṣe pé gbogbo tí ń jẹ́ àlàyé ẹ̀sìn rẹ̀ yóò ṣe ní àṣeyé yékéyéké tí nǹkan kan ò ní rúyàn lójú níbẹ̀ ọ̀rọ̀ bí a ṣe máa ń náwó sí ẹ̀sìn ọlọ́run náà ni ọlọ́run bá tó ń bá lọ nínú àyà bákan náà ọlọ́run bá ní in tubidu sadaqat tẹ bá fi sàárà tẹ fẹ́ ṣe tẹ bá fi hàn tó ṣe ẹ ṣe ní yí hàn ọ̀yàn rí pé lágbájá ló ṣe sàárà yìí bóyá ẹ ntòbodò sọdọkọs ìgbà tẹ gbẹ́ kànga tán ẹ wá kó kọra yín sí ntòbodò sọdọkọs ẹ gbé mọ́ṣáláṣí kalẹ̀ ẹ̀kọ́ tán ike káwọn èèyàn máa fi ṣẹ̀sìn ọlọ́run oṣù kókó ara rẹ̀ ti pé lágbájá òun ló ní àbí ẹgbẹ́bẹ́ ọ̀hò ìyẹn kókó ara rẹ̀ sí gbogbo àwọn nǹkan yẹn àbí oṣù ẹ̀fẹ́ náwó tàǹgbà náà ni oníkan ànáǹsì owó tó ná so àbí wọ́n fẹ́ ṣàánú àwọn èèyàn fẹ́ gbóúnjẹ fún wọn o sì ní ẹsọ pé lágbájá ló gbé wá fún ní ìmọ̀ sí ló bá ní ọ̀dà kì í ṣe nǹkan tó burú so ó dà bẹ́ẹ̀ kò sí tó burú mẹ́ báyìí kan náà wà in tukhfuha wa tu'tu al-fuqara àmọ́ tẹ bá wá fi sàrà yín ẹ fi pamọ́ ẹ ẹ pamọ́ ńgbà tẹ fẹ́ ṣe ìdíkà yìí ó rí wa tu'tu al-fuqara ẹ wá lè fún àwọn aláìní tí wọ́n ní bùkátà sí lọ lè fún wọn sọ̀fà ó wá khairul lakum olúwa ní ah tòun ló dáa jù alimami ló kẹsí ni pé ai in azhartumu ufane ma shay'un hiya ẹni pé gbàtẹ́ fẹ́ ṣe sàrà ẹ fẹ́ fún yàn ní nǹkan ẹrẹ tó ní bùkátà sí kẹfún ní nǹkan ẹ wá fi nǹkan yẹn hàn wá fi ìtẹ́sùn ẹ fi hàn ẹ fi sàrà ẹ kí àwọn ọmọ bàbà kẹfẹ́ ṣe sọ fáwọn ènìyàn èmi ni mo fẹ́ ṣe àbí lágbájá mo fún ọ tó wọn ní kò sí ó dà kò ní tó burú mẹ́. àmọ́ ìmọ̀mù kẹsí wa ní kí wà ní tòkú àwọn tó tú al-fuqara fa huwa khairun lakum. wọ́n ní fi dilalatun ala anna al-israra sadaqa afdalu min izhariha. wọn bá bá kọmọ́jì kí gbogbo èèyàn mọ̀ fún ọ̀rọ̀ kọmọ́jì káwọn èèyàn mọ̀ sí i kó jẹ́ pé láàrin ìwọ àtẹnutẹ́fẹ́ fún nìkan wọ́n ní fa huwa khayrun lakum ìyẹn lọ dájú òun lọ dájú min izhariha ju kí yóò fi sàárà sí ẹgbẹ́ fún yẹn kó fi hàn lọ torí pé kí ni lẹ́ annahu ab'adu 'ani riya tí yẹn bá rọ aṣíjẹ́jẹ́ yẹn òun ni ó múyàn jìnà sí kárí mi ṣẹpẹ nínú nǹkan tó ń jẹ́ irinṣẹ́ ṣètọ́nù tó lágbára láti fi ba iṣẹ́ eré tí yẹn bá ń ṣe jẹ́ òun náà ni rèéà òun ni kíyàn máa ń ṣe ẹ̀sìn ọlọ́run nítorí káyàn bá lè ríyàn kó bá lè yìnyàn kí á ah, lágbájá ìmọ̀ náwó á ah, lágbájá á ah, ó lè tọrẹ so ẹni tó bá máa ń ṣe nǹkan hàn kì í sábà bọ́ níbi irú nǹkan báwọn kì í bọ́ níbi rẹ̀ yá àmì tó bá máa ń ṣe nǹkan rẹ̀ pamọ́ wọ́n fún yàn ní nǹkan ra fi pamọ́ ẹnìyẹn sábà máa ń jìnà sí kárí mi máa ń jìnà sí kárí mi. mọ́yìn ní kẹsí wa ní illa an yatarattaba ala al-izhari maslahatun rajiha kí n tó lè mú wa tá a lè fi ṣe sàárà tájìká èèyàn mọ́ tó polongo sàárà rẹ̀ maslahatun rajiha tí yẹn bá rí pé àǹfààní tó fẹsẹ̀ rinlẹ̀ àǹfààní tó hàn tó tẹ̀sùn hàn ìyẹn ni pé àǹfààní rẹ̀ da tó yẹn bá rí pé kí n fi kíní yìí pamọ́ kò da tó kí n fi hàn tó sì clear pé àǹfààní yẹn clear lóòótọ́ bóyá min iqtida'in nas bihi kí mẹ́lá yóò ti lè máa wò ó pé ọ̀dà tó yẹn náà máa ṣe dáadáa àwọn náà wà máa kọ́ sí mi. wọ́n ṣe pàníyàn tí yàn nínú yẹn ní fàyàkúnù abùdólùmín ààrẹ àìsíyà níta bá wò á ọ̀dà ọlọ́lá ju kéèyàn fipá máa lọ bí a rí ìsìn ẹnìkan wò pé ní bẹ́ẹ̀ fọ ipe èmi ni mo ṣe ní tìtorí kí àwọn ẹlòmíì náà káwọn ọba lè ṣe irú rẹ̀ kí máa lè ṣe irú rẹ̀ pé tọ̀ wípé kí máa lè ṣe irú rẹ̀ wípé bí lágbájá o bó ṣe di pé bó ṣe gbẹ̀sán bó ṣe di pàrọ̀ èèyàn mọ̀ pé òun ló ṣe táwọn èèyàn wá ń kọ́ṣe rẹ̀ bẹ́ẹ̀ tí pé tó rò pé àhánú ṣe lágbájá náà ṣe àti káàánú ṣe ṣùgbọ́n zaka zaka gangan tí yẹn bá ń yọ zaka tí yẹn bá ń yọ èèyàn lè sọ pé ah kàkà mi mo fẹ́ yọ lọ́dún yìí tó kọ́dọ̀ gàrí náà ni mú lọ tí mo fẹ́ lọ lè pọ́n fáwọn ẹni tí mo fẹ́ pọ́n fún yìí kọ́ wá jẹ́ pé n tó fi ṣe ni pé kó bá lè fi rán àwọn èèyàn náà létí káyọ̀ náà bá lè ah tí ká náà lọ yọ kàkà tiwa o tí wọ́n ní kò sí nǹkan tí ó burú ń bi irú fi nǹkan báyìí hàn pé ọ̀dà tó ẹ̀rù kan àlẹ́ sọ lọ́ọ̀rẹ́ sọ́làm gbà tó ń lọ ọlọ́wọ́ bó ṣàánú àwọn méje wà níbi ni rajulun ẹni anfaqa yaminuhu anfaqat yaminuhu aw tasaddaqa bi sadaqatin fa akhfaha hatta la ta'lamu shimaluhu ma tunfiqu yaminuhu wọ́n ní ara wọn tí ọlọ́wọ́ bó ṣàánú jọ̀gbìn alkiyama kó tí pé àánú wọn gan yóò jẹ́ ẹ̀ṣà ni wọn náà ọwọ́ tí rẹ̀ òní mà tó máa rí pé ẹnìkan kan òní mà ẹni tó ṣe fún nìkan náà ni wọ́n pé á ẹni yìí ó sọ̀rọ̀ fún mi tí a bá wo fífi pamọ́ òun àǹfààní ń bẹ́ẹ̀ jù ju kí n fi hàn lọ. àwọn kọ́ni pé ńgbà míì tí a bá ṣiṣẹ́ látó bá fi hàn ọ̀rọ̀ rìyá nìkan làwọn èèyàn náà làwọn àfáà máa ń sọ ní èyí sọ̀rọ̀ ìnira tó lè jẹ́ fẹ́ni tó gbà sàrà yẹn gan so ó lè jẹ́ bí tìjú fẹ́ni wọn tí wọ́n á mọ̀ rí pé ah ìyá àti lágbájá àti sọ́ọ̀tù gbogbo ohun títí ẹ̀yìn ṣe náà láwọn yá ló kó fún un so ìyẹn náà tó a pé bí tẹ́nìkan kan ò ti mọ̀ so ìtìjú yẹn yóò máa láàrin ìwọ àtẹni tó fún nìkan torí kò sí ẹni tó bá jẹ́ ọmọlúwàbí ẹni tó bá jẹ́ ọmọlúwàbí sànẹ́sàn tó lọ́n ṣàlàyé pé al-yaddul ulya khayrun min al-yaddis sufla ànábì ni ọwọ́ tó fún yàn tó wà lókè yẹn òun ló lóore jù kò wá sẹ́ni tó bá ń fún ní nǹkan tó bá jọmọ lóàbí tí n ti ń jẹ́ ara títì tí ò ní mo fẹ́ ṣẹlẹ̀ sí yàn so ẹ̀yà ìkíní tí ó tìyàn lára díẹ̀ kó wá jẹ pé ìròyìn kẹ̀tẹ̀ àwọn èèyàn kẹ̀tẹ̀ náà wá gbọ́ pé lágbájá òun ló fún lágbájá ní ẹ̀bùn yìí ní kíní yẹn ó léwu ó sì súnmọ́ ìdójútì fún ẹni tó gba nǹkan tó bá kan náà ariwo tó tún ní pé ìgbà tó wọ́n bá ṣe ní gbangba àwọn èèyàn tó lè máa dààmú ẹnìyẹn náà kíkọ́ lè máa dààmú rẹ̀ kódà àwọn olè lè wá kamọ́lé àwọn tó bá rọra ṣe ń jẹ́jẹ́ nìkan kò ní máa gbóru àwọn ìṣòro yìí tí ó lè bá ẹni tí ó gbàrú sàárà ọ̀hún ṣòro náà nìkan fi ní pé kí òun fi yẹn òun ni ó dáa jù ọlọ́run bá ní فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم Olúwa ní èmi Ọlọ́run ọba màá sì pa àwọn ẹ̀ṣẹ̀ yín tẹ́ ẹ ṣe màá parẹ́ ai badala bisadaqat ai badala sadaqat wala siyama idha kanat sirran ẹni pé tí yẹn bí lè ṣe sàárà ní jẹ́jẹ́ Ọlọ́run ó lu sàárà yẹn ní ìpa aburú yàn rẹ ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ ọlọ́wọ́ sì máa pàdé lànà bí ni pé àtọ́dàkọ̀ tutfi'u al-ghadaba àwọn tutfi'u ghadaba Allah kàmá yutfi'u al-ma'a an-nar tó yí sẹ́ni pé ti sàárà àwọn ó máa ń pa ìdínú ọlọ́wọ́ bá yẹn ni pé ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ ni ìmọ̀ ń pa ẹ̀ṣẹ̀ rẹ tó wala siyama idha kanat sirran mọ́mọ́ bí kẹsí ni pé pàtàkì ó tó wáyé pé sára tí yẹn ń ṣe ní jẹ́ẹ́jẹ́ tí pé yá solùlẹ́kùn lè kọ́ ìrọ̀ fi rọ̀ fún ìdárajà ipò yọ ọmọ ga sókè lọ́dọ̀ náà ni ẹ̀kọ́ fìrà ń kọ́ sẹ́yìn ẹ̀ ọlọ́run sì máa pa àwọn ẹ̀ṣẹ̀ ń rẹ́ lọ́run bá wá ní wallahu bima ta'maluna khabir ìní ọlọ́run gbogbo tẹ́ kún ṣe ẹ kò kún padà gba ìró rẹ̀ lọ́dọ̀ ìní ọlọ́run ní pé à ìní ọlọ́run ń padà fún inú ìròyìn gbogbo tẹ́ ṣe ẹ̀san rẹ̀ ẹ̀bà lọ́dọ̀ èmi ọlọ́run kankan ní kò ní pamọ́ láláì sí pé mi ọlọ́run ń ṣẹ̀tàn rẹ̀ fún yín náà ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé tí bá ń ṣe sàárà tí ń náwó fún tọlọ́run ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ máa lò àìbákan sí ń lérí láti ṣe dáadáa ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ mú kó rinlẹ̀ pé nǹkan tó ń ṣe yìí o ìwọ́n gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọba tó dáhùn. وكان قد شاء سؤال في ما شدادا نعم ليس عليك هداهم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقوا ينفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون نعم الله سبحانه وتعالى وتنبى وراء الله nípa ọ̀rọ̀ náà ni àyà yìí náà tó ń ní bá lọ nígbà tí máa ń náwó al-infaq fi sabilillah lọ́wọ́ ọba tó ń bá ọ̀rọ̀ náà lọ tó láti pé ó ti fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ mi nípa pé ta bá fẹ́ ná owó al-imam ibn Kathir alayhi rahmatullah wọ́n mú ọ̀rọ̀ kan wá nínú tafsir ibn Kathir yìí látọ̀dọ̀ ibn abbas wọ́n ní àwọn sahaba nabi sallallahu alaihi wasallam a máa ní wọ́n la yaqra'una an yardahu li ansabihi min al-mushrikin àwọn tó wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn nínú àwọn mùsùlùmí nínú àwọn kèfèrí ní fẹ́ máa fún wọn ní sàrà tó bá fẹ́ pín sàrà wọn ní fẹ́ fún wọn ṣe pé nígbà míì tí èèyàn bá tọrẹ tí èèyàn ti so èèyàn lè rí nǹkan kan tó ṣe pé ó fẹ́ jẹ́ bí àìnífẹ́ tẹ́ni lọ́rùn níbẹ̀ ṣùkọ́ra ń gbà mí ò lè fẹ́ sàrà kó jẹ́ pé ẹni tó fẹ́ràn ni ó wà gbà kò wà bẹ́ẹ̀ ni ó rìn nífọ̀ nífọ̀ kò gbọdọ̀ rí báwọn tí kò ní wọ́n fẹ́ ṣe tiẹ̀ wọ́n lọ sí fẹ́ ṣe pẹ̀lú ọ̀lọ́sẹ̀ láàrin mẹ́rin àti ọmọ rẹ̀ so kí ni ní àná ṣe ni pé ó fẹ́ ṣe sàárà ó wá gbé sàárà lọ sí mọ́sálásí ìgbà tó gbé sàárà dé mọ́sálásí òun kàn wu àwọn tí wọ́n máa ń gbé sàárà kalẹ̀ sọ́dọ̀ wọn ẹ̀wù ẹ̀wù àmẹ́rin àwọn kẹ́tì wàá kọ́ gbà ẹni tó bá wá ni tàbí kan wu ẹnìkan sọ̀tọ́ sí ni tí ò ní jìkínní ọmọ mi àìn bó ṣe wọlé nù òun wọlé báyìí ẹni tó gbé sára tí bàbá gbé sára sọ́dọ̀ rẹ̀ ọba ni ọba pè ọmọ pé fóònù ṣòwò nídìí sára yìí ọba gbé fún un màtọ́mọ délé ó mú owó délé àbábẹ̀rẹ̀ kí mọ́lò tírí lẹ́nìkan ló gbé fóònù mẹ́ra sí à bàbá ní wàláhì má ìyá ká àkùsù ìwọ́kọ́ ni mo fẹ́ kọ́ fún bóòlù owó ìtìrí lọ́dọ̀ rẹ̀ à ìwọ́kọ́ ọmọ wa ni ìní ti gbẹ́ léyìí náà tèmi ni o mi ti gbà sàárà ni wọ́n fún mi àmì ìtawà jọ ń fi ọ̀rọ̀ yìí wọ́n jọ ń fà láàrin ara wọn wọ́n kò jíká kó lọ sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam pàtó kó lọ́dọ̀ anábì anábì sallallahu alaihi wasallam tó fún wọn pé àá ìwọ bàbá tí wọ́n ti sàárà tiẹ̀ àá ó ti gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run wọ́n ọmọ tó gbà náà tán ẹ̀tọ́ lọ gbà kò ní ìdíkọ̀ dá padà fún bàbá yìí mọ́ bàbá náà mọ́ gbà ó ti ṣe bàbá náà ti yọ ọ́ bí tí mo ti lọ́gán ni pé àwọn mùsùlùmí ní ìgbà kẹ́mẹ́ tó ṣe pé ara máa ń ní wọ́n láti fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ bí àwọn nídìí ara ni wọ́n ni àbí ọ̀rẹ́ ìsàrà ni mo fẹ́ fún wọn sọ̀rọ̀ lọ́wọ́ bá wa sọ ayé ayé kalẹ̀ fasa'alahum fasa'alu farakhisalahum pàtó ayé làwọn náà wá ń béèrè

ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون olùwà ní laysa alayka hudahum olùwà ní ìmọ̀nà wọn kọ̀mọ̀ sí lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹni pé ìmọ̀nà àwọn kìfìrí ẹni kí wọ́n ṣe islam kí wọ́n gbà kan jẹun tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run kò sí lọ́wọ́ rẹ̀ kò sí lè kápá àwọn ànábì sallallahu alaihi wasallam yẹn pé hidayatu at kò sí lọ́wọ́ rẹ̀ àlẹ́yìn sọ̀lọ́ àìsàn hidayatul irshad dé kókó pé wọ́n wa innaka latahdi ila siratin mustaqim ọlọ́tún laysa alayka hudahu mọ̀nà wò sí lọ́wọ́ rẹ̀ ọlọ́run sọ wa innaka latahdi ila siratin mustaqim kí wọ́n lọ ń pèèyàn sí ojú ọ̀nà tọ́tọ́ ní wà nábì atọ́nisọ́nà tọ́tọ́ ni ọ́ so ìtumọ̀ rẹ̀ ni pé àti sọ̀yàn ìyọ̀yàn kó nínú kúfúrú òun náà ni khalqul iman wal huda kíyàn ó gbin ìgbàgbọ́ sínú ọkàn yàn kó gbin ìmọ̀tẹ̀lẹ́ àti ọlọ́run sínú ọkàn yàn ọlọ́run ní wà nẹ́bí parí ọ̀kan tó kọ́ kàn ṣàlàyé fún wọn pé ó dáadáa rèé ojú ọ̀nà rí ẹ tẹ̀lé tọ́lọ́run ẹnu yìí tí wà nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́run tó ní náà nìyẹn. walakinna Allaha yahdi ma yasha olúwa ní à èmi ọlọ́run ọba èmi ni mo máa ń fi ẹni tó bá wù ní mánà yẹn ni pé náà ni ó fi wà nínú kútùbàtà náà mẹ́ka pé man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu fi yẹn ni pé ẹni tó bá wù ọ náà yóò fi mànà tòhámà eléyìí kì í ṣe pé bóyá sí ọ̀nà kalẹ̀ ike káàrí ẹni tí ń ṣaburú káwa ni ẹ̀ ọlọ́nà ló ọmọ ṣaburú báwọn bọ́lọ̀ ti kọ́ sí ẹni ìrọ̀ o torí pé ọlọ́wọ́ bá azza wa jal ó ti jẹ́ kó yé wa ipe ẹ̀rọ ṣàbúrú o ó ṣàlàyé gbogbo tí ń jẹ́ aburú ṣàlàyé gbogbo tí ń jẹ́ dáadáa ó sọ ẹ̀san tí ń bẹ fáburú ó sọ ẹ̀san tí ń bẹ fún dáadáa bákan náà ó tó fún wa ńlá káyì ó jẹ́ kí n ti ń jẹ́ aburú yẹn gbọ́ yé wa ó jẹ́ tí ń jẹ́ dáadáa kó yé wa tó ní gbogbo tí ń jẹ́ dáadáa ní gbogbo tí ń jẹ́ aburú tó àmọ́ ń tá gbọ́dọ̀ mọ̀ ní pé ẹni tó bá ń ṣaburú èèyàn gbọ́dọ̀ wá yọmọ̀ sí àwọn ọlọ́wọ́ba kú mẹ́ tó dáhùn kan bẹ́ẹ̀ nítorí ní olúwọba kọ̀mà sí ẹni tí ń ṣaburú pé òun ní ṣaburú fún rẹ̀ kò ní tọkọ o kọ́lọ́ ọmọ sí so àgbọ́dọ̀ gbé ìgbàgbọ́ adébẹ̀rọ̀ tó náà ni Al-Qur'an kì í ṣe nǹkan tí wọ́n èèyàn gbọ́yé gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bóyá ṣàlàyé rẹ̀ fáwọn sàhábà rẹ̀ títàbá ní walakinna Allaha yahdi man yasha màṣí ọlọ́run tá à ń sọ òun náà ni pé màṣí à pé a lè yọ pé kọ̀fẹ́ kọ̀fẹ́ ìrùn kọ́lọ́ ọlọ́run ti kọ́ ọlọ́run bá mà ọkọ́ ọfẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ìwé ní gbogbo tọ́mi ènìyàn bá ń ṣe gbogbo ọ̀pọ̀lọ́wọ́ bá fẹ́ àmì èèyàn gbọdọ̀ wá tó wá ipá burú ni èèyàn gbọdọ̀ sí sí ọlọ́run pé ọlọ́run náà ní ọmọ ṣe bẹ́ẹ̀ èsì gbọdọ̀ ní kọ́rọ̀ náà ọmọ sí èèyàn mọ̀ pé lágbájá yìí ẹ̀ òun ló ń sa burú yìí fúnra rẹ̀ kò kírun ni òun ni ò kírun àwọn ọlọ́run mọ̀ pé kò kírun o ọlọ́run ti mọ̀ pé kò ní kírun kì í ṣe pé lẹ́sẹ̀ mọ̀ ó ti mọ̀ láti pẹ̀lẹ̀ so àmọ́ táwọn fáwọn ṣàlàyé ni pé irú àwọn nǹkan báyẹn èyí máa ń lò níbi nǹkan tó bá ti jẹ́ nǹkan òfin tọ́lọ́run bá ti yanjú níta fi bá lò nínú ẹ̀ pé tó ń ṣe tó ń ṣe toró fún lágbára àti lè ṣe tó yá lọ lè ṣe tó ọyá lọ lè kírun nísìn ọgbà rẹ̀ àbí ọyá máa gbà rẹ̀ nísìn mo wà ní á ah, ọlọ́nà ni òjì kí máa gbà rẹ̀ nítorí ọtí ẹni walakin Allah yahdi man yasha torí ẹni tó bá ń ṣe báyẹn nítẹ́ni ó fẹ́ dì ní kó fẹ́ di àwọn jàbárí yànnà jàbárí àgbọ́lọ́run ní àmọ́ ṣe bẹ́ẹ̀ lọ́nà lọ́fẹ̀ so, eléyìí kí ọmọ sí àyà Qur'an gbọ́yé tó ọlọ́run wá ní ìwà Nabi sallallahu alaihi wasallam kò sí ìmọ̀nà wọn ní lọ́dọ̀ lọ́wọ́ ànábì ẹni pé tó bá yẹ jẹ́ kékeré yẹn ò lè fún wọn mọ̀nà ti pa o ẹni tí mi ọlọ́run bá fẹ́ kó mọ̀nà náà ni ọ mọ̀nà o àmọ́ wà ànábì wọ́n lè pè wọ́n wọ́n lè máa ṣàlàyé fún wọn ṣùgbọ́n ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń jẹ́ oníwàásí ẹni tó bá ń jẹ́ ẹni tó fẹ́ pín yẹn sí dáadáa so ó ṣàlàyé dáadáa fáwọn èèyàn ni kì í ṣe pé ó dúró tì wọ́n lọ́rùn ìpè dẹ̀dẹ́ gbọ́dọ̀ mọ́ ṣe tí mo fẹ́ lónìí yìí so kí ni àwọn èèyàn máa ń wo àwọn tó bá ń ṣe súnà Nábì sallallahu alaihi wasallam ìpè wọn máa dúró tì yẹn lọ́rùn ṣùgbọ́n sì ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ irú ni wọ́n sọ fún mi pé àwọn ń ti wa <laughs> nítorí ẹ̀yìn ti ẹ̀yìn tẹ́yìn bá ti ṣe bá ti sọ báyìí mẹ́tọ́bí ni pé ìtọ́lọ́wọ̀n òṣìfà nẹ́bì kan tí òṣìfà nẹ́bì sallallahu alaihi wasallam lẹ́yìn tẹ́ kọ́lọ̀hún ti fẹ́yìn á ó níbi bó lẹ́yìn tó pẹ́ máa sọ̀rọ̀ fún yẹn ní ìjẹ́sì máa sọ́kọ́ máa ṣeré ṣinṣin yìí náà à mo lẹ́mi ọmọ bíi sọ́sá kọ́ àwọn àlàyé ṣe fún oríṣiríṣiríṣi ìgbà àìmọye àwọn ọ̀rẹ́ mi tí wọn ò ṣe nǹkan tó mi ṣe tó pé kìí ṣe kébọ́ àkín kìí pa àkín sọ̀rọ̀ àìmọye àwọn tó ń jẹ́ àwọn mọ̀lẹ́bí yẹn gan tí wọn ò ṣe nǹkan tó yẹn ṣe tó pé a ti ń sọ̀rọ̀ à ń ṣera láàrin ara wa ṣùgbọ́n olúbúlò ṣe wá jẹ́ báyìí tó bá ní rúurú wọ́n wà ní tó bá sọ fún yẹn ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní kó máa lò sọlọ́wọ́n bá ló ń darí ẹ̀mí sọlọ́wọ́n bá fọ́nà ìfọ̀lọ́ sọ́nà níbi nígbà bẹ́ẹ̀ àwòlà àgán ló yẹ ká gbọ́ kí ní ìyẹ́jú ká sì mú sílé lò náà ní sẹ́kù sí àwọn kẹ àwọn station rédíò tó kí tó bá ń túnu rẹ̀ tó bá ń túnu rẹ̀ tí ò bá tí ì dé ọ̀kan kan bí tí wọ́n sẹ́ẹ̀tì tán sẹ́ẹ̀tì ẹ̀ sí kò ní dúró kó sọ̀rọ̀ àwọn tó bá ti dípò dé ẹ̀ báyìí yóò sì dúró gbọ́n yóò sì mọ̀ sọ̀rọ̀ tó ní ninety five dot one bá ní tó o bá tí ì yin dé ninety five dot one yẹn kò ní sọ̀rọ̀ kúrò àtọ́ba ẹ pé ńgbà ní ìmí lè sọ̀rọ̀ kó jẹ́ pé ninety one ninety five dot one dot four ó ti bá àwọn yóò mọ kùn-ún ni ọmọ gbọ́rọ̀ yẹn dédé díẹ̀ dédé díẹ̀ ó dìgbà tó bá dé ninety five dot one yẹn lẹ́tọ̀ wá sọ̀rọ̀ rárá so oníkí mùsùlùmí tó fẹ́ ṣe dáwà ó gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀mí lòun ń bá sọ̀rọ̀ tó ọlọ́wọ́ bá ló sì ń darí ẹ̀mí yẹn tó kọ́dà ń tẹ́ pé kejì pé ń ṣe dáwà náà àwọn fẹ́ pè yẹn sí dáadáa wọ́n fẹ́ pè ọkọ rẹ̀ fẹ́ pè ìyàwó rẹ̀ sí dáadáa fẹ́ pè àwọn ọmọ rẹ̀ sí dáadáa yẹn gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀mí lèèyàn ń bá sọ̀rọ̀ tó èèyàn lè sọ pé kọ́mọ kìyàn gàràgàrà pé yá kò sì máa ṣe lọ nísìnyí tó kọ́dà yóò tún máa bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ ń kọ́ darí ẹ̀mí ẹni tó yẹn ń pè yẹn tolúwa ní wàláwọ́kínà láàyà dínà yẹ̀ṣà ọlọ́wà ni wà máa tó ń fi kó mi ní kọ́ìrìn ṣẹ́rí tẹ bá ná yẹn ní orí tẹ ná tẹ fún àwọn tó ní bùkátà sí fẹ́lẹ̀ ẹ̀hùn fún ṣe fún ẹ̀ ara yín lẹ́nà fún tara yín nù náà lànà sọ̀rọ̀ sọ́lá ń ṣàlàyé pé ayyukum malu warithihi ahabbu mali ànábìnrin ta nínú ètò ìpówó olówó ló láìk yóò mọ̀ lọ́lẹ̀ safe yóò mọ̀ lọ́lẹ̀ yóò mọ̀ tọ́jú dúkìá dúkìá yóò mọ̀ tọ́jú owó lówó kò ní fẹ́ kí nǹkan kan ṣe kí ní ẹ̀yìn àwọn sọ̀rọ̀ àbàlẹ̀ nù àmọ́ owó tí ẹ̀ yóò tún mọ̀ síra rẹ̀ kò ní kàkún property tiẹ̀ kò ní kàkún àmọ́ ti tẹni ẹlẹ́ni náà ni ó kàkún dáadáa kí ni yóò àwọn sọ̀rọ̀ ẹ̀rọ pé ẹni yẹn gọ́ọ̀nù àrìnlẹ̀ gbà lẹ́nu yóò lálàsí dúkìá tiẹ̀ yóò máa lè máa mójútó dúkìá oní dúkìá yóò máa lè yan ọlẹ́dẹ sí dúkìá oní dúkìá nǹkan tó nǹkan nù ànábi wa ni hmm, ẹ kí gbọ́ nǹkan tó mọ̀ sọ yìí ànábi ni wa inna malahu ma qaddama ànábì níṣẹ́ rí owó tọ́mí ènìyàn tí ń rálá títí ká ní pé títí ẹ̀ ní o òun náà ní máa ń kọ̀ dámọ̀ tó bá ti ná síwájú owó tó bá ná fọlọ́run ọ̀nà tọ́lọ́run ọ̀nà fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ó fi ṣe dáadáa tó owó tiẹ̀ nù ó ní wà máa òun ní ẹ̀rí pé ọ̀mọ́ ni wá rí sí owó olówó tí pààyàn ló jogun rẹ̀ òun náà máa àkàrà ètò fi kalẹ̀ bóyá sí báńkì lórí àkáǹtì rẹ̀ àbí tó nílé tó pé ó tí ìná tí kú fi dé báyà tó olówó ni tó ànábì wa ni tẹ́bà ẹgbẹ́sì ń lóòótọ́ tí ẹ bá wò èyí tí ń jẹ́ ìtẹ́yàn sèpù ní ẹmọ láìkì jù owó lówó tó èyí tẹ́ kéèyàn ọmọ iná kọ́ pọ̀ náà ní tí wọ́n bá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá iná lọ́sùn wà máa tó ń fi kó ní kọ́ irin pẹ́lẹ́ àwọn fòsìkò ẹ̀nà fúnra yìí ni torí pé ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́sán rẹ̀ ẹlẹ́gbẹ̀tàn rẹ̀ sòrò náà lọ́nà wọn mẹ́nà àmìlà salihan mẹ́rin kẹfì ní kàkọ́ọ̀lì yìí mẹ́nà àmìlà salihan nafsi wà mẹ́nà ẹ̀sẹ́ ẹ̀fà àlèyà ẹnikẹ́ tó bá ṣe dáadáa ó ṣe fúnra rẹ̀ ni ẹnikẹ́ wọn náà lọ gbẹ̀sán rẹ̀ tó ẹ gbọ́dọ̀ ná nǹkan kan ilẹ̀ ti rọ́ àwájú ìlà àti kẹ́ máa fi wá ojú ọlọ́run ọba ni al-Hasan al-Basri ní pé nafaqatul mu'min li nafsihi wa la yunfiqul mu'min idha anfaqa illa ibtigha'a wajhi Allah ipe kọ́ra mùsùlùmí tó bá ná mùmìnì tó bá náwó li nafsihi ọ̀nà fẹ́mi ara rẹ̀ ni bóyá ó ti wá jẹ́ pọ́n ná fúnra rẹ̀ wọ́n ní kí wa la yunfiqul mu'min ìdá àǹfààkọ̀ ilá tí ó bá wájú ìlà gbogbo ní ọdún wá jẹ́ múmi ní òdodo tó bá fẹ́ ná lówó ojú rẹ̀ ọlọ́run yóò máa wò pé ọlọ́run àti ń bá ojú rẹ̀ ọlọ́run pàdé ń délé yìí o wọ́n jẹ́ kópa pàdé náà ẹ̀ mọ́rùn ní kẹfìrí mú ọ̀rọ̀ ẹ̀tọ́ al-Khurasani ó ní yàní ìdá ẹwọ́ ti yà lèwọ́jì ìlà ìdá àtẹ́yìtà lèwọ́jì ìlà ìfàlà àlẹ́yìkà máa kánà وهذا معنى حسن وني إن المتصدق إذا تصدق ابتغاء وجه الله فقد وقع أجره على الله يعني كي أنتم بهم أنه فأكون أنه رأيه أنني نتوري طلوني أنني نتوري طلوني وقد وقع أجره على الله قلوا أني لا داري أتي ولد الله يعني كي يبقى لا داري قدوا الله وبعين أنه ما تنفقوا من من إلا ابتغاء ما تنفقون إلا ابتغاء وجه الله تشكوا في نوا أجوري الله وبا قالوا وما تنفقوا من خير يوفى إليكم ونكي بودا لا تباشي تبانا فلون ẹ padà rí pé yuwaffa ilaykum ọlọ́wọ́ ṣàn yín ní ẹ̀san tó pé ẹ̀san tó ọlọ́ba ní wà ẹ́ tó láàtò ìlàmù ọlọ́run ò sì ní sàbòsí fún ẹrú rẹ̀ tó bá dá lọ́jọ́ gbìnà kìyàmà náà ni Ànábì sallallahu alaihi wasallam mẹ́rin ní kẹfìrì mú àdísì wa wípé qala rajulun la'atasaddaqanna laylatan bi sadaqatin ọkùnrin kan ní ìsì sàrà kọ́dà yẹn ńlọ ṣe nítorí tọ́lọ́run àsìkò tí ń ṣe ni pé òru gan ṣe ìjẹ́ káwọn èèyàn orí mi nígbà tí ṣe fa kharaja bi sadaqatihi fa wada'aha fi yadi zaniyatin ìgbà tí ó sì sàárà yẹn orí sàárà òun ọwọ́ obìnrin aṣẹ́wó alágbèrè ń zìnà náà ló sàárà ìlọ kí wọ́n máa lọ kọkàn òun pé ah, kọkàn òun pé ẹni tí bá ti pàdé ń gbé fún un ẹni ó sì aṣẹ́wó ló padà rí pé á aṣẹ́wó ló kún lọ́rọ̀ yìí fa asbá náà tún yàtà hajjasun ọba dí lára àwọn ń sọ pé tasaddaka ala zaniyatin kí á aṣẹ́wó ti sàrà fún فقال اللهم لك الحمد على زانية wọ́n ni ọlọ́run tọ́ kò dúpẹ́ fún ọ lórí pé tọ́ onízìnà ni àfẹ́wò iná lọ́bọ́ sí lọ́wọ́ tí wọ́n sáti ṣe ọ̀pẹ́ ní fọ́lọ́run tó sáti ẹ̀yọ̀ǹda fún mi láti ṣe sàárà yìí ní tó ti ẹ̀yọ̀ǹda fún mi tí mo lè sàárà yìí mo dúpẹ́ fún ọ ó tún lè àtàfọ́dọ̀kọ́nà lẹ́yìn lẹ́tàbí sọ̀dà pàṣẹ ẹni màá tún ti sàárà mi òwúrọ̀ yìí sọ̀rọ̀ lè ṣe fọ́wọ́dọ́ àáfi yé fàásìbáwó yẹ tàṣẹ̀dẹ̀ fún ọ̀yàn bá tó ń sọ̀rọ̀ pé lágbájá ó mọ̀ sí sàárà sàárà rẹ̀ tó ṣe bí káyọ̀ gbọ́ pé láwọn yá ti fún mi ní sàárà lánàá yàní olówó ló tọ́rọ̀ lè rẹ́ ibú sínú ọ̀rọ̀ lè rẹ́ ìsun sínú ibú ibú lálá wà lọ́lẹ̀ tó da ìsun tiẹ̀ sí olówó lẹ́nu tó gbówó fún yìí náà tọ́ wọ́n bá ní alhamdulillah ó ní wàkọ́lá alhamdulillah Allahumma lakal hamdu ala ghani ní mo dúpẹ́ fún wọlọ́n tó ṣe pé ọlọ́rọ̀ náà mo tún ti tààrà wọn fún ọtẹ mi lọ́rùn mẹ́rin tó ń la atasaddaqanna laylatan bi sadaqati màá tún ti tààrà mi lónìí òru náà ní tó ń ṣe fa kharaja wọ́n bá jáde lọ ìsàrà ọ̀rẹ́ bá tún sọ̀rọ̀ pé tàfọ́dàkà lẹ́yìnlá àìlàsáàrìkì tó lè lókùnrin lè gbé sára ìrí lọ́wọ́ ọba tó ní allahumma lakal hamdu ala zaniya ọlọ́run mo ti dúpẹ́ fún ọ lórí pé mo ti sàrà fún ọ ní zina wa ala ghani mo ti wọ́n bá sọ fún nígbà tí ó dé wá bá nàbí sọ̀rọ̀sọ́nà àwọn yóò wá sọ pé n tó ṣẹlẹ̀ rí wọn ni amma sadaqatuka faqad qubilat ànábì ni ẹni fàútìyà faqila lahu ni ẹni pé ó di jẹ́gbìn dàlkìyàmà ọlọ́wọ́ mú ẹni yẹn dé wọn ni sorúsọ̀rọ̀ rẹ faqad qubilat àti gbà á wàá nítorí oníṣìnà tó gbé fún un fàlàhálà àyè sáńtẹ̀sá àti fàbí ha ànìzìnà bó ṣe fún yẹn ojú rẹ̀ ọkà kò níbi ìzìnà kò ní fẹ́ ṣe ìzìnà náà torí tí ń wá kí níbi ìzìnà náà ni owó náà ni. wàlàhálà ọ̀gẹ̀ni yóò ẹ̀tẹ́bìr torí bó ṣe fún olówó òun òun náà wòye fàyọ́n fi kò mí máa ẹ̀tọ́ ọ̀gbọ̀n òun náà mọ̀ àmọ́ iná ọkọ̀ lẹ́kọ̀ọ́ nù kí yìí láhùn nínú ọ̀pẹ àdúgbòdì lówó yìí àwọn ètò wábì mí náà lówó. wọ́n ní wàhálà aláṣàárì kó nítorí tó lè tó ṣe fún anyẹ̀tà ìfàdíyà alásàrọ̀kọ̀tì tí ó sì dẹ̀ yóò káwọ́ ipe gbogbo tí yẹn bá ju sàráyà sí láti lẹ́mìí pé tọ́lọ́run fẹ́ fi ṣe lẹ́mìí pé tọ́lọ́run fẹ́ ṣe irú ẹ̀ ni àwọn mìíràn bá wà ní Saudi tó bá ń gbé Saudi ilé àwọn ìlejò pé inú haram báyà fi kó wọn lọ rẹ̀ ẹ wa kó bọ̀ lápò wọn ò so kódà lómi ìlera kó wá ní Saudi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so yóò sì mọ́ kẹ́gbẹ́kẹ́dẹ́ ni ní tí ó ti rí nǹkan tí wà so gbogbo àwọn nǹkan yẹn mẹ́rin yẹn gbọ́dọ̀ mọ̀ fún ẹ̀kọ́ sàárà àṣìṣe ẹ̀gbọ́n òjò kọ́ mọ́ ènìyàn lá pé láàyè òye fẹ́ fúra àwọn èèyàn báyìí ní ní sàárà nìkan so gbogbo ẹni bọ̀dọ̀ tó wá lóun níbi ìrànwọ́ kí yóò fún kí yóò fi rí pé bóyá ó ń ti sọ kíní yẹn di agbe ó sọdà gbé so kí yóò fún yẹn ní sàárà fún ẹni bọ̀dọ̀ yẹn lè fún eléyìí náà ni ẹ̀kọ́ tí àyà tí a ń kà yìí tí ọlọ́run fẹ́ ká kọ́ níbẹ̀ tí ẹwọ́ hadith yẹn tó náà ní kí mùsùlùmí gbogbo nǹkan tí bá jẹ́ ọ̀nà àrámọ̀rí ẹ̀sìn wa ìyẹn gbọ́dọ̀ mọ̀ á kó yanjú tó kí ọmọ màá lọ lè kí ẹsẹ̀ bọ́sẹ̀ ẹni kí mo mẹ́nu kan ọ̀rọ̀ àwọn sàárà lẹ́ẹ̀kan tó ipe ẹlòmí kan fẹ́ ṣe sàárà wọ́n sì máa ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run tó bákan náà ẹlòmíì bídá ni yóò máa ṣe tó lápèjú ní tí wọ́n fẹ́ fi sàrà ẹlòmíì wà mú sàrà yẹn ó lè wá mú bí owó ni yóò àkọ́ fowó ra gbogbo ara rẹ̀ náà tó fi ra gbogbo ara tó tó bá fi gba owó rárá yóò wá dà níyàn sí òun lè ní aburú tó ṣe wọ ẹni yìí bóyá ni wọ́n fọ́ lójú ni ọlọ́mọdé fọ́ lójú o lápá rẹ̀ ti kán lọ́mọdé kémi kán lápá o tó bí ó ti rí fún mi lọ́mọdé orí bẹ̀ fún mi o yóò àlọ́ gbóhùn fún un sórí eléyìí kọ̀ọ̀bá àwọn ẹ̀kọ́ sàárà sí sàárà sí ẹ̀kọ́ ọ̀hún ẹ̀kọ́ sàárà sí ẹ̀kọ́ ọ̀hún so bákan náà kí n tún wá da ọjọ́ kan sí pípé ọjọ́ táwa mọ̀ sí sàárà mọ̀ irú ẹ̀ ni àwọn èèyàn máa ń ṣe irú ẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá náà nìkan máa ṣe sàárà ní òru òru jọ jimá ẹni pé níjọ́ àlàmísì lálẹ́ òru tó jẹ́ òru júmọ́ yẹn ẹlòmíì aláwọn ti sàárà ìgbà wọn lẹ́wọ̀n rí àwọn ẹlòmíì ẹ̀rí oúnjẹ bá kán ní mọ́sálásí tó àbí kápẹ́ àwọn ìrìnàjò kí ni láwọn fẹ́ ṣe fún láwọn fi rántí àwọn òkú ọ̀run kò pé ọjọ́ àlàmísì wọn lájọ ọkọ pé òkú mọ́ wá sí ilé tí a ah, ṣe ká ìsàárà fún wọn kí wọ́n bá lè dùn kò sí ọjọ́ tí wọ́n lè sàárà fún kù kọmọ jẹ péjọ alamisi nìkan gbogbo ọjọ́ lè yẹn lè ìdá yẹn péjọ alamisi yẹn ẹnìyẹn ti ń sàrí ní ti ṣẹlẹ̀ dànù tó rà nàbí ni ẹni tó bá lọ lè ṣa ọjọ́ jímọ̀ lẹsà àbí òru rẹ̀ pẹ̀lú ìbádà kan tó pọ wá special ní ọjọ́ jímọ̀ tí èpè bóyá ẹ̀rí sì wà fún látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ìjọsìn yìí ó ti ọjọ́ alamisi ni ẹ ṣe àbí ọjọ́ jímọ̀ ni kẹ ṣe Ànábì yẹn nìyẹn á ò ti ń dá àdáda lẹ sínú ẹsìn ìbúrú àwọn nǹkan yẹn náà ni ẹni tí wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba tó fẹ́ jẹ́ mùsùlùmí gidi náà ló gbọ́dọ̀ mà so láti pé níbi ìnáwó fún tọ́lọ́wọ́n ọba tó bá tẹ̀lé ẹni tí wọ́n fẹ́ náwó tí ó fẹ́ ná nǹkan fún tọ́lọ́wọ́n la ṣàlàyé náà pé kéèyàn fi nǹkan yẹn pamọ́ òun lọ́dà jù kí wọ́n yíká èèyàn òun òun lọ́dà jù so pé kí ni ó rọrùn kí èèyàn ó fi nǹkan yẹn hàn kí n tó gbà lérò pé yóò ṣẹlẹ̀ kọ́mọ̀ ṣẹlẹ̀ wíwọ fẹ́ kọ́ àyàn lẹ́kọ̀ọ́ kẹ́nìkan kan mọ́ kẹ́kọ̀ọ́ kọ́yẹ pé tó rí sí ẹ̀rẹ́ pé ẹ̀ eh, káwàlẹ̀ àwọn kan fẹ́ náwó kọ́ ìrìnkìlá kí á ní wọ́n ń sọ fún wa fún ìsìn tí wọn ò ní rí òye pé ó fi káwọn lẹ́kọ̀ọ́ ni so àmọ́ gbà tó fi pamọ́ gbogbo àwọn nǹkan báyìí ò ọ ni ọlọ́run ni pé kí bùnyàn ní nǹkan ní jẹ́jẹ́ tí wọ́n mọ̀ jí káwọn èèyàn mọ̀ òun náà ní nǹkan tí ó lóore tó dáa fún mùsùlùmí abẹ́olówó ọba tí ó láàánú jùlọ tí kó náà ni wọ́n máa ń kẹ́ ẹrù rẹ̀ kó lọ́ ṣàtàánú wa kó lọ́ ṣàkẹwà kó tó alẹ́ yìí tí yóò jẹ́ olójú àánú torí pé ṣẹ́rí títọrẹ ojú àánú ni máa ń fà ẹni tó bá jẹ́ ọ̀dájú èèyàn tó jẹ́ olórí burúkú tó lánàbí sọ wípé àṣẹkì òun náà ni ẹni tó yẹ pé sí ó ní ọ̀rọ̀ ẹni pé kò sí àánú lójú rẹ̀ ọ̀nà pẹ̀lú lórí ìgbó èèyàn rẹ̀ òwò kọ́lọ́kọ́ mọ̀ sí wa ní olórí burúkú tó pé ẹni rẹ̀ ó le tí kò ní láàánú aláìní tó tí ní rọ́mọ báyà tí ò ní lè yà sí tí ò ní lè tá lára kọ́lọ́kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wa. òun náà bá ní wa inna rahmata la tanzi'u illa min qalbi shaqiyyin fàdé tó rárá anábìnrin tó rí ìkẹ́ àánú ìmọ̀ tánúyàn kìí kù lọ́kàn ẹnìkan kan ilá ṣẹ̀kì àfolórí bú èèyàn ni tó kọ́lọ́kọ́ máa ṣe wá ní olórí burúkú kó ṣe wá lẹ́yìn tí yóò jẹ́ aláàánú kúrò anábì náà ṣàdéhùn pé ar-rahimuna yarhamuhumur rahman anábì tẹ́lẹ̀ gbogbo ẹni tó wá máa ń ṣàánú yẹn wọ́n náà ṣàánú ìmọ̀ ṣàánú òun kọ́lá tó bá kú wọ́n ní irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ mọ̀ sánú àwọn tó ń tẹ̀jọ ń gbélé ayé àwọn tẹ̀jọ wà lórí ayé sánú wọn ọlọ́wọ́ bá tó wà ní sánà ní sánú ẹ̀yìn náà ní sánú ẹ̀yìn náà àbẹ̀lẹ̀ kọ́mọ́ṣà sánú wa òkè oṣù alẹ́ tí yóò lè máa lánà àwọn ọmọ ènìyàn tí ọlọ́run kọ́wọ́lá síbi agbára rẹ̀ kọ́wọ́lá ìjọkọ̀ ọ̀ṣọ́ rẹ̀ àti ọmọ sàtìwá rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته